إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو لمؤتدي ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله السلام عليكم ورحمة الله وبركاته أنني يوم الأحد Date òní ni twenty one jùmọ́dà kejì ọdún fourteen forty one ìtẹ̀síwájú nínú tírà sọ̀híhù al-Bukhari àti ìtumọ̀ rẹ̀ ní èdè Yorùbá. orí ọ̀rọ̀ tí abadé níjẹjọ òun ni anaum kọbùlàlẹ̀ ìṣá lẹ́màngólẹ̀ oorun síwájú ìran ìṣáì fún ẹni tí oorun bá gbé lọ. hadith five seventy. عن عبد الله ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم شغل عنها ليلة فأقرها حتى رقدنا في المسجد ثم استيقظنا ثم رقدنا ثم استيقظنا ثم خرج علينا النبي صلى الله عليه وسلم ثم قال ليس أحد من أهل الأرض ينتظر الصلاة غيركم وكان ابن عمر لا يبالي أقدمها أم أقرها إذا كان لا يخشى أن يغلبه النوم عن وقتها وكان يركض قبلها قال ابن جريج قلت لعطاء hadith five seventy nínú tírà sọ̀híhù al-Bukhari àti ìtumọ̀ rẹ̀ ní èdè Yorùbá hadith five seventy. عن عبد الله بن عمر رضي الله عنهما láti ọ̀dọ̀ Abdullahi ọmọ Umaru kí Allah yọnu sí àwọn méjèèjì. anna rasulallahi sallallahu alayhi wa sallam dájúdájú òjíṣẹ́ Allah kí ìkẹ́ àti ọlà Allah máa bá a ṣúgìlà áníhá láìlà wọ́n kó o sínú iṣẹ́ kan ní alẹ́ ọjọ́ kan wọ́n kó o sínú iṣẹ́ kan ní alẹ́ ọjọ́ kan wọ́n kó o sínú àìrójúráyè pẹ̀lú àwọn àlámọ̀rí kan. kò wá tètè kí irun ìṣáì fa àkọ́rọ̀ ha ànábì wá fi irun náà ó fi lọ́ra ìyẹn irun ìṣá hàtà rọ̀kọ́dínà fèlè masjid títí a fi sùn lọ nínú mọ́sálásí. fúnmọ́ lẹ́yìn náà. istaifodna atají nígbà tá a tají àtúnrí ànábì thumma lẹ́yìn náà rọ̀kọ́dìnà àtúnsùn padà thumma lẹ́yìn náà istaifodna àtúntají thumma lẹ́yìn náà. خرج علينا النبي صلى الله عليه وسلم لينا النبي جاد سوى ثم قال لينا أصقي ليس أحد من أهل الأرض kò sí ẹnìkan nínú àwọn tí ń bẹ lórí ilẹ̀ ayé yìí lọ́wọ́lọ́wọ́ báyìí yẹ̀ntẹ́dìrú sọ̀rá tó ń retí tó ń retí ìrun ìṣáì gọ́ ìrùkùn yàtọ̀ sí ẹ̀yin wọ̀nyí. àwọn èèyàn yòókù tí wọ́n kírun wọn níbòmíràn wọ́n ti kírun nìkan tẹ́ẹ̀ tí kírun ìṣáì. ó sì kírun fún wọn. wàkánà ibùnà Umar radiyallahu anihuma ọmọ Umaru ní tiẹ̀ láàyù báàlì kìí kùlà kìí kó ara rẹ sínú wàhálà ẹ̀mí akọdama ha am àkọ́rọ̀ ha yálà ó tètè kí ìran ìṣáì ní kété tí àsìkò ìṣáì wọlé ni tàbí ó fi lọ́ra èyíkéyìí tí ó bá wù ú ló máa ń ṣe ṣùgbọ́n o ó tètè kí ni ó fi lọ́ra ni pàápàá níbi tí fífi lọ́ra ìzàkánà láyàṣà an yagilibahu naumu an waktiha nígbà tí kò bá páyà pé oorun máa gbé òun lọ tayọ àsìkò rẹ̀ ó máa fi lọ́ra tí ọba ti ní fíà pé oorun tí mo fẹ́ sùn yìí síwájú ìrun ìṣáì ó lè mú kí gbogbo àsìkò ìrun ìṣáì bọ́ mọ́ mi lọ́wọ́ ó máa sùn ún. wakana yarukudu qablaha àníṣẹ́ ó máa sùn síwájú kó tó kí irun ìṣáì kọ́ọ̀lá ibùnú jùráìjì ọmọ jùráìjù ó sọ pé kúlìtù lè àtọ́ mo sọ ọ̀rọ̀ yìí mo sọ fún àtọ́ ọ̀rọ̀ pé umaru pé ọmọ umaru abdullahi bono umaru nígbà míì ó lè tètè kí ìrun ìṣáì fún wa nígbà míì ó lè fi lọ́ra pẹ̀lú májẹ̀mú pé tí ó ti bẹ̀rù pé oorun tó ń sùn yìí ó máa jẹ́ kí àsìkò ìṣáì kó bọ́ mọ́ òun lọ́wọ́ tíyẹn túmọ̀ sí wípé kì í ṣe pé sísùn síwájú ìrun ìṣáì jẹ́ èèwọ̀ ó jẹ́ màkìrúhù ni ó jẹ́ nǹkan tí wọ́n kọ̀ fún wa nítorí pé ó lè ṣe sábàbí kí olóorun kó sùn lọ tayọ àsìkò ìparí ìṣáì. Hadith five seven one. وقال سمعت ابن عباس رضي الله عنهما يقول أعتم رسول الله صلى الله عليه وسلم ليلة بالعشاء حتى رقد الناس واستيقظوا ورقدوا واستيقظوا فقام عمر ابن الخطاب فقال الصلاة قال عطاء قال ابن عباس فخرج النبي صلى الله عليه وسلم كأني أنظر إليه الآن يقطر رأسه ماء يقطر رأسه ماء أن يده على رأسه أن يده على رأسه فقال لولا أني أشق على أمتي لأمرتهم أن يصلوها هكذا فاستثبت عطاء كيف وضع النبي صلى الله عليه وسلم على رأسه على رأسه يده كما أنبأه ابن عباس فبدد لي عطاء بين أصابعه شيئا من تبديد ثم وضع أطراف أصابعه على قرن الرأس ثم ضمها يمرها كذلك على رأس حتى مست إبهامه طرف الأذن مما يلي الوجه على صدق وناحية اللحية لا يقصر لا يقصر wala yabtush illa kadhalika wa qala laula an ashukka ala ummati la amartuhum an yusallu hakadha hadith five seven one nínú tíra sọ̀híhù àlìbùkọ́rí àti ìtumọ̀ rẹ̀ ní èdè yorùbá ó tún sọ pé ìyẹn ọmọ joraj ó tún sọ pé sẹ̀mìtù ibn abbas mo gbọ́ ọmọ abbas kí Allah yọ́nú sí àwọn méjèèjì ìyẹn kù tí ó tó ń sọ pé àtàmà Rasulullahi sallallahu alayhi wa sallam laylatan bil isha òjìṣẹ́ Allah ò jẹ́ kí ilẹ̀ ṣú gan-an àtàmà ó jẹ́ kí ilẹ̀ ṣú gan-an laylatan ní alẹ́ ọjọ́ kan bil isha fún ìrun ìṣá fún ìrun ìṣá hátà ọ̀rọ̀ kádà náà títí àwọn ènìyàn fi sùn lọ títí wọ́n fi sùn lọ wàtáìkọlù wọ́n sì tají wàrọ́kọlù wọ́n tún sùn wàtáìkọlù wọ́n tún tají. fàkọ́ọ̀lá ọmọrù ibùdó katob nígbà náà umaru ọmọ katob radiyallahu anhu ó wá sọ pé asọ́lá irun kọ́ọ̀lá àtọ́ atọ, sọ pé kọ́ọ̀lá ibùdó abbas ọmọ àbá ti sọ pé fàkọ́rọ̀gá nàbí yìí sallallahu alayhi wa sallam nígbà Umaru sọ pé ìrun ànábì jáde nínú ilé káà ní à ń luru ilé yìí alẹ́ àná ó sì dàbí ẹni pé mò ń mò ń wo ànẹ́bì lọ́wọ́lọ́wọ́ báyìí ìyẹn ni pé ó imagine pé òun rí ànẹ́bì torí ńgbà tí wọ́n ń sọ̀rọ̀ yìí ànẹ́bì ti kú láyé òkè ó dàbí ẹni pé mò ń wò báyìí kàá ní àǹzòrò èrè yìí àlẹ́ bí ẹni pé mò ń wò nísinsìnyí. yẹ́kùtùrù ráṣù maa tí orí rẹ nkan omi, omi. wáàdì àn yádàhù aláràṣìhì tó sì gbé ọwọ́ lé orí ó gbé ọwọ́ rẹ̀ lé orí sọ láúlá a ní aṣúkọ̀ ala ummati bí kò bá jẹ́ pé mo máa kó wàhálà bá ìjọ mi ni la àmárùtù hum èmi ìbá pa wọ́n láṣẹ èmi ìbá pa wọ́n láṣẹ pé a ń yùsọ̀ lù ha hákàdà pé kí wọ́n máa kírun báyẹn ni o ìyẹn ni pé tí kò bá jẹ́ pé ọ máa di wàhálà sí ìjọ ànábì lọ́rùn ká kí ìrùn ìṣáì ní ọwọ́ parí àsìkò rẹ̀ delayed ìṣáì Ìrùn ìṣáì tá a fi falẹ̀ ká tó kí ó dáa ju ìṣáì tí a tètè kí lọ.